bàbá wa fàdílátù sheikh abdulrahman ọlálẹ́kan mọ́mọ́dúnlẹ̀ àwà wọn jẹ́ ìmọ̀mù ilé ẹ̀kọ́ gíga alẹ́sì ti yunifásitì fún ìdánilẹ́kọ̀ọ́ wọn eré tó ń tẹ̀ fàdàlì. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. Oh, yes! Islam bows at ignorance and bows to knowledge. combined with Islamic teaching for your children, then Ibn Taymiyyah Model College is the best school as offered for you to accommodate environment, quality and experience, teacher, a computer alhamdulillahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi almujtaba atọ́dọ̀pẹ́ fún ọlọ́run ba lórí ìṣọ́ àti ààbò rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa òye àná rèé táǹtà tapínsẹ̀ lórí ètò àníkọ́lọ̀ ń kọ́sọ́ wa di ọ̀la ọlọ́run sì sọ wa lálẹ́ yìí lágbára ọlọ́run ba yorùbá bọ̀ wọ́n sọ pé ibi tá a roko tù sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Si à ń bára wa sọ̀rọ̀ nípa wọ́sùn náà wọ àsìbáàbò dòkòólíà ìròyìn iná àtàwọn okùnfà tó lè gbé ni wọ́ ìròyìn rẹ̀ ọ̀rọ̀ ti lọ àwọn iṣẹ́ wo ló lè gbé ni wọ́ ná oní tá a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lóru tòní lágbára ọlọ́run kó tó di pa àmà lọ síbi eléyìn àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n mọ̀ ní tí wọ́n fẹ́ wí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود بسم الله الرحمن الرحيم والسماء ذات البرود أقسم قسما بالسماء ذات المنازل للكواكب التي تنزلها الكواكب الاثنى عشر منزلا منزلا أبرجا برجا بحساب وإتقان وحكمة واليوم الموعود وأقسم قسما باليوم الذي جعله الله موعدا للعالم للفصل القيام فلا يخلف فيه وعده بل هو واقع لا محالة كائن لا شك في وقت معين وأجل مسمى وشاهد ومشهود وأقسم قسما بكل شاهد في ذاك اليوم وحاذر ومعاين لغيره وكل مشهود عليه بأعماله التي عملها ẹ káàrí akẹ́kọ̀ọ́ ọlọ́run jẹ́ sórí rẹ̀ ọlọ́run jẹ́ kẹ́ ní alùbáríkà kọ́ọ̀lá ìpín méjì ọlọ́run lórí ètò yín ètò wa náà ni o alìrìṣàdùl ìsìlámì ètò ilé ẹ̀kọ́ máàdù ibn taymiya ètò ìṣe onígbọ̀wọ́ rẹ̀ pẹ̀lú ìkúnlọ́wọ́ ibn taymiya model college ẹja máa tẹ̀síwájú asbábùdókòólì náà àwọn iṣẹ́ burúkú ètò lè gbé ni wọná oríṣi méjì òun lọ́jẹ́ ìkan asbábù mùkásírọ̀ òun láṣọ nípa rẹ̀ lóru òní àwọn okùnfà tó ṣe pé iṣẹ́ burúkú ni ẹni tá a bá ti lè ka iṣẹ́ náà mà lọ́wọ́ ó ti di kèfèrí kìí ṣe mùsùlùmí ná bí ọba tó bá ṣe jáde láyé ajẹ́ pé dájú ṣáká irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó wọ̀ náà ni tó bá wọ̀ náà kẹsàn tí ó lo àwọn àkókò kan àwọn ọdún kan tí ó wà jáde kúrò nínú náà bí kò ṣe pé yóò máa bẹ nínú lọ gbére ni ọlọ́mọlàwà mọ́mọ́ ṣe wá lọ́kàn nínú àwọn tí wọ́n wọ iná. ìkíní nínú àwọn okùnfà yìí alẹ́ ìṣòro ọ̀kùnbìlà ìmọ̀rògún mọ́lọ́n níbi ìjọsìn kí ni ti jẹ́ ìtumọ̀ rẹ̀ gangan báwọn afọ ní wahid bí a ti ni pé bí a ń yẹ́jẹ̀ ṣẹ̀rí kan sí rububiyyatihi aw aw fima lahu min al-asma'i was-sifat. wọ́n ní tíjẹ́ bẹ́ẹ̀ ni pé kéèyàn ò tún nígbàgbọ́ pé orogún ń bẹ fọlọ́n ẹnìkan tún ń bẹ tó tún lẹ́tọ̀ọ́ sí ká fún bá a ṣe ń jọ́sìn fọlọ́n ọba ìnígbàgbọ́ ọkàn pé ẹnìkan bẹ tó náà tún lẹ́tọ̀ọ́ láti jẹ́ rọ́bù yẹn ni pé tó lè dẹ́dàá tó lè pani tó lè lani tó lè gbéni sókè tó lè fani wálẹ̀ tó lè fàárẹ̀ ṣe ni tó lè múni láradá tó lè rọ̀jò tó lè tìjò ìnígbàgbọ́ pẹ̀lú mi tó bẹ tó lè ṣe eléyìí eléyìí náà ṣíríkù ni abala ìmọ̀rọ̀gún lọ́lọ́run lára ìlú náà wà. àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ kéèyàn onígbàgbọ́ pé àwọn ọkọ̀ tọ́lọ́wọ́n bá ń jẹ́ àtàwọn àròyìn ó nìkan ni ní ń dá a jẹ bọ́lọ̀ ń ṣe ń jẹ́ Allah àtún ẹlòmínà tó náà tún jẹ́ Allah bọ́lọ̀ ń ṣe jẹ́ pé ó ní máa fún ẹlòmínà tó ń bẹ̀ tó náà tún lẹ́tọ̀ọ́ fún ká máa jọ́sìn fún un tá fàjáde láàrin ni pé gbogbo ẹni yóò tọ́ bẹ́ẹ̀ lè mórogún yálà lábala dídá ńlọ ti mórogún ẹlòmíì tó ń bẹ tíjọsìn òdodo tó tọ́ sí tọ́ yẹ yàtọ̀ sọ́lọ́run àbótí ẹ̀ nígbàgbọ́ pé bọ́lọ̀ ń ṣe ń dẹ̀dá ẹnìkan bẹ ti ń kun lọ́wọ́ àbí bọ́lọ̀ ń ṣe ń dáwọn ẹ̀dá ẹlòmíì náà tún bẹ tó náà tún lè dá ẹ̀dá dá bíi tọ́lọ́run tàbí tí ó tiẹ̀ dá ju bọ́lọ̀run bá bó ṣe ń dá ẹ̀dá lọ àbí kó nígbàgbọ́ pé ẹlòmíì tún bẹ yàtọ̀ sọ́lọ́run tó ṣe wípé ó ní màá pọ̀ ó tún ní agbára ó ní títóbi bíi tọ́lọ́run tàbí ju tọlọ́run bá lọ ògbẹ́ tó bá ti lè ní àwọn ìgbàgbọ́ báyìí mùṣírikù onílù ẹni bẹ́ẹ̀ ẹni tó mọ̀rọ̀gún mọ́lọ́run bá níbi ìjọsìn ẹjẹ́ agbọ́n tọ́lọ́run bá ọba àlekè ọ̀la tó sọ nípa ìmọ̀rọ̀gún mọ́lọ́run níbi ìjọsìn nínú sùràtù àlùmáìdà àyà seventy two àwa náà ẹjẹ́ á lọ sí wò á rí ń bẹ̀ pé ọlọ́run sọ nípa ànábì Ìsá alayhi salatu wa salam àti bó ṣe ń ṣe wáàsí fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ ó wà ń bábọ̀ ń bábọ̀ lórí pé innahu man yushrik billah ẹ̀yin ọmọ lẹ́yìn mi ẹ mà ṣọ́ra fún ìmọ̀rọ̀gbọ́mọlọ́run níbi ìjọsìn innahu man yushrik billah torí pé dájúdájú ẹni yóò tó bẹ́ẹ̀ lè mọ̀rọ̀gbọ́mọlọ́run níbi ìjọsìn faqad harrama Allahu alayhi al-janna wíwọ àlùjánà ọlọ́run ti ṣílẹ̀ wọ̀ fún rẹ̀ níbẹ̀ wàhù náà ibùgbé rẹ̀ lálùkìyàmà inú nẹ́ni o wọ́n mà lè dọ̀lì gbogbo alábòsí ẹ̀dá pátá gbogbo olùmọ̀rògún mọ́lọ́wọ́n bá níbi ìjọsìn yányá wọn à ní lẹ́nì kankan tí ó ràn ṣe tí ó gbà wọ́n lẹ̀ wọn ò ní lẹ́nì kankan tí gbà ìyà tọ́ba yẹni pé àyà yìí báwo ló ṣe tóbi tó tọ́ba ń sọ nípa ìmọ̀rọ̀gbọ́n mọ́lọ́wọ́n bá àwọn tó kó nú ọmọ pọ̀ al-khawf kéèyàn máa bẹ̀rù ẹlòmíì níbẹ̀rù tó ṣe pé yóò lágbára á pọ̀ bí kò máa bẹ̀rù pé à ayé ń bẹ o à oògùn ń bẹ o oògùn abẹ́nú gbọ̀ngọ̀ mùsùlùmí ọ̀lẹ́tọ̀ọ́ òbúkátà sí eléyìn oògùn ń bẹ ń tòótọ́ ayé ń bẹ ń tòótọ́ ṣùgbọ́n náà bá sọ fún un Suratul Baqara pé wa ma hum bi darrina bihi min ahadin ẹnìkan ò lè ṣàṣeyàn kí àṣà sì ń kọ́ wa mú àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹnìkan kan ò lè dá pààyàn ẹ̀ńtọ́lọ́wọ́n bọ̀ pa ẹnìkan kan ò lè pa ẹ̀ńtọ́lọ́wọ́n bọ̀ là ẹnìkan kan ò lè là á lábàlá àdúrà ṣíṣe síríkù máa ń tibẹ̀ wà bí kéèyàn máa ké pọlọ́run kó tún máa ké pe àǹjànú kó máa ké pọlọ́run kó tún máa ké pe àwọn irúnmalẹ̀ àyíbẹ̀ tí ẹ̀kọ́ ọwà ọmọ ntọ́ máa pariwo ni yáàs yáà ṣe ramada Tijani ntọ́ màmá wí nù ẹ̀ ń bá kú sórí eléyìn ó kú sórí ṣíríkù kò ní wu àlùjánà inú ná olùrìntàn ní ọmọ gbé gbére lábẹ́ ẹ̀bẹ̀ bákan náà ìmọ̀ apẹran fóòsà ìmọ̀ apẹran fáwọn irúnmalẹ̀ gbogbo eléyìí náà lábẹ́ ṣíríkù ńlọ́wọ́ ẹ̀já jìnà sí ìwọ wàá rí ní tó lè fi bóra ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí ju kọ́ máa dá ìná kọ́ máa dá kọjá àìbẹ́ẹ̀kọ́ ajẹ́rè mátẹ̀gbẹ́rè ilẹ̀ tí wọ́n sùn rè bàtà ní mẹ́ẹ̀búra òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé man kana halifan falyahlif billah ẹ̀ ń bá fẹ́ búra má fi nǹkan kan míì búra ọlọ́run ọba ọba dẹ́dàá oníkan òfin búra ìwà amáfọlọ́n búra àọ́lù yasmus yàgbẹ́nu rẹ̀ yàgbẹ́dákẹ́ ẹni pé sábà ń sọ nípa àṣírí kò ìmúrogúnmọ́lọ́n níbi ìjọsìn ntọ́kẹ́nu pọ̀ ni a pìlẹ̀ mú ìdánilẹ́kọ̀ọ́ wá lódindi nípa ntọ́jẹ́mọ́ ìmúrogúnmọ́lọ́nba níbi ìjọsìn àṣé ìdí abájọ ni tó fi jẹ́ pé òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alaihi wasallam ó ń kì wá nílọ ó ní ìtẹ́nibò àsábọ̀ àlùmọ̀bẹ̀kọ́t àwọn ẹ̀ṣẹ̀ méje kan bẹ ẹ̀ ń bá ṣe èyíkéyìí nú àwọn ẹ̀ṣẹ̀ méjèèje onítọ̀hún ó ti dẹni ìparun ó ti wọnú oko ìparun lọ ọlọ́run mà jẹ́ àparun àwọn sàbí wa sọ pé wàmà ó lè ya Rasulullah àwọn ẹ̀ṣẹ̀ wo làwọn ẹ̀ṣẹ̀ ọ̀run tí a lè panirun èdè òjíṣẹ́ ọlọ́run kánà kálí bá jìnà sí kámá bá jìn sọ́fin rẹ̀ èyí tánàbí kọ́kọ́ da kọ́ ń bẹ́ẹ̀ ó ní al-ishraku billah ìmúrogúnmọ́lọ́wọ́ba níbi ìjọsìn nínú hadith abubakar òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ní aláwùnà bí okun bí akbar al-kabayir àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ǹjẹ́ ráyè kí n dákọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi tó tóbi kí n ṣe àlàyé rẹ̀ fún yín àwọn tàbí ni à bala ya Rasulullah tá n torí ẹ̀ tẹ̀lé eré òjíṣẹ́ lọ́wọ́ bá wá ń ṣe tó lòun ò lè fi àárọ̀ wá à ṣàlàyé rẹ̀ fún ọ eré òjíṣẹ́ lọ́run èyí kọ́kọ́ dákọ̀ nínú ńlá al ìmọ̀rògúnmọ́lọ́run níbi ìjọsìn ńlá kọ́kọ́ èyí tó lè gbé nìwọ náà tó ṣe pé ó bùkátà sí kéèyàn ò túbá lódìndé lọ́sọ́dọ̀ ọlọ́run béèyàn ọba túbá tíyàn báyìí lè kú lé e lórí ẹnu tèmi gbà pé onítọ̀hún ọmọ náà ni kò sì ní jáde kúrò nínú náà níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam nínú àwọn okùnfà èyí tó tún lè gbé ni wọ náà téèyàn ó fi di kèfèrí téèyàn ó lẹ́tọ̀ọ́ sí kéèyàn ó náà téèyàn ò sì ní jáde kúrò ń bẹ̀ láéláé alikófòrò billahi azza wa àìnígbàgbọ́ nínú ọlọ́run iṣẹ́ kẹfẹ́rí sọ́lọ́run àìnígbàgbọ́ nínú ọlọ́run nípa pé àṣọ ni níbi dídá níbi jíjólúwa àṣọ ni níbi káma jọ́sìn fún àṣọ ni níbi àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ yẹnni kí á ní láti nígbàgbọ́ pé ọba tí ń bẹ lọ́lọ́run ọba tó kún fún àwọn àròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́lọ́run ọba tó ti pé àlẹ́ lómi tó yẹ ká jọ́sìn fún lódodo àfọ̀nìkan lọ́lọ́run bá ń ṣe èmi pé ẹ̀ ń bá ilé kùnà tí ò gbólóhùn bá gbọ́ àyẹ́bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́ àwọn òbí màláìka ti kò nígbàgbọ́ sáwọn màláìka àwọn ẹ̀dá tọ́lọ́run bá ṣẹ̀dá wọn láti inú ìmọ́lẹ̀ àwọn tí wọn kì í jẹ tí wọn kì í mu àwọn tó ṣe pé wọn kì í dá ẹ̀ṣẹ̀ àwọn tó ṣe pé wọn kì í yapa àṣẹ tọ́lọ́run bá tó bá pa wọn ọwọ́ ń tọ́lọ́run bá ní wọn ó ṣe nìkan òní ẹ̀ máa ń ṣe ẹni tí ò bá nígbàgbọ́ ní àwọn màláìka fẹ́ pé gbogbo tiẹ̀ ni pé n ti bá rí nìkan òní ń gbàgbọ́ òun ọ̀rọ̀ lọ́hùn òun ọ̀rọ̀ lọ́hùn gbàgbọ́ òun ọ̀rọ̀ àwọn màláìkà òun ọ̀rọ̀ àwọn òun gbàgbọ́ àwọn abirẹ náà bá náà pé onílàáká ọlọ́pọlọ tó bá ní ọpọlọ rẹ̀ ń kọ́ tó sójú àbó tó bá ò rí máa ti ń ṣe ọ̀nà yẹn pé wo bí sánmà bó ṣe tẹ́ lọ rẹ́rẹ́rẹ́ wo bílẹ̀ bó ṣe lọ tí ò ní bẹ̀rẹ̀ tá à mọ̀pin rẹ̀ wo àwọn ìràwọ̀ bí ṣe ń wá bí ṣe ń jẹ jáde ní sánmà wò ṣùpá wò bóòrùn ṣe ń lọ tí ìràwọ̀ tí ń náà ń lọ tí gbogbo wọn tí wọn sì fi orí gbára wọn tí wọn kọlura wọn eléyìí ń tọ́ka sí wípé ẹnìkan bẹ tí ń darí ayé tí ń jẹ tí ń darí ọ̀run ẹni ọ̀run ọlọ́run ọba tí ò pé méjì ni ọba Allah òní ṣe gbogbo ẹ̀ níta bá débẹ̀ ni wípé lára àwọn okùnfà tó lè gbóni wọ̀ náà alikófòrò bìlà àìnígbàgbọ́ sọlọ́run àìnígbàgbọ́ sáwọn màláíkà àwòkútù bìí àbí àìnígbàgbọ́ sáwọn tírà èyí tọ́lọ́mọba tó fi ṣọwọ́ sí wa nílẹ̀ ayé tàwọ́rọ́ọ̀tù ni ẹ̀ǹjílò ni zaburo ni sófì musa sófì ibrahim tí lórí alukurani alápọ̀nlé ẹni tí ọ̀bẹ ilé nígbàgbọ́ sáwọn tírà yìí irú ẹni báwọn tọ́bí ilé ṣe bẹ́ẹ̀ tẹ jáde láyé kèfèrí lónítọ̀hún yàtọ̀ sílẹ̀yìn yóò wọná kò sì ní jáde kù nùnà láéláé. àwòrán sọlẹ̀ yìí àbí òtí ẹ̀ nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ èyí tọ́lọ́run bá sọ àwọn tírà náà tó sọ wọn kalẹ̀ fún àbótí ẹ̀ nígbàgbọ́ nú àwọn kan pétọ̀ ẹ̀ ànábì màmá nìkan lòun ọ́ gbàgbọ́ o òun ò ní nígbàgbọ́ nínú ànábì Ìsá Jesus Christ irú ẹni báwọn kì í ṣe mùsùlùmí tó bá kú sórí báwọn inú ná oníyọ́wọ̀ tó bá jẹ́ òmìnira kìámà kò sì ní jáde kúrò nínú ná. bákan náà àbí kò tiẹ̀ a náà láà ṣe lọ bàbá kú ọ̀sájìndé kankan lẹ́yìn ikú ìbẹ̀ níbàrún tí ò nígbàgbọ́ pé ọjọ́ ògbìndẹ̀ àlùkìámà bẹ àbí ò tiẹ̀ nígbàgbọ́ nípa kádàrá nípa ìdájọ́ ọlọ́run èyí tó ti kò lórí ẹnì kọ̀ọ̀kan wa kèfèrí ni o yóò sì wọná tí ọba tó bá tó bá wọná kò ní í jáde ńbẹ láìláì gbọ́n tí ọlọ́run ọba ọba dẹ́dà tó sọ gẹ́gẹ́ bí àyà lórí eléyìí ìnàlẹ́dẹ́ ni yakfuruna billahi wa rusulihi ọlọ́run dájúdájú gbogbo àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ tí wọ́n tún gbọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n gbà wọ́n gbọ́ wa yuriduna an yufarriqu bayna Allahi wa rusulihi tí wọ́n fẹ́ máa ṣe òǹpinya láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ wa yaquluna nu'minu bi ba'd kí wọ́n sọ pé tọ́ àyè lè lágbàgbọ́ eléyìí là nígbàgbọ́ kí ni ìdájọ́ wọn kí ni tìlọ síbẹ̀ ulaika humul kafirun ọlọ́nirú àwọn báwọn ń la wọn kèfèrí hákọ́n lódodo àwọn aláìgbàgbọ́ náà wà àtẹ́dínà lil kafirina azaban muhina ìyà tí máa ń yẹpẹrẹ ẹ̀dá ọlọ́run ló ń ti pe ama rẹ̀ lẹ̀ dàwọn kèfèrí ọlọ́run làwọ́ o má ṣe wá o pẹ̀lú ògbólọ́run bá tó di ní òru ọ̀la máa tẹ̀sí iwájú. lórí ìkànnì yìí abiláwo bá subhanahu wa ta'ala kó dẹ̀ nípa síbi ọ̀la àti ọ̀la lọ. títí ọ̀la náà ọmọ ìyá yín islam abdulrahman ọ̀làlẹ́kan muhammad al-awwal ma'asalama.